pé wọ́n ní àwọn Fúlàní kan náà tẹ ilẹ̀ Ìlọrin ó wá da ọkàn tiwa láàmú pé irọ́ ńlá ni wọ́n ń pa torí ìtàn kan ò sọ bẹ́ẹ̀ rí ohun títàn sọrí ni wọ́n ń gbé kalẹ̀ fún wa ó wá dá a lọ́wọ́ àmọ́ ọkàn púpọ̀ jù a rí i pé ìdí nìyí tí wọ́n ṣe wá ṣe ìpètèpèrò wọ́n fi lọ dá wàhálà kalẹ̀ pé bóyá ká má bàa ṣe ọdún ìṣẹ̀ṣe nínú àwọn ènìyàn wa tọ́pọ̀ rẹpẹtẹ nílùú Ìlọrin àwọn ọmọ Ìlọrin pàtàkì lóríṣiríṣi wà tá a jọ ń ṣe hmm, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò jẹ́ kí wọ́n lè ṣe ọdún ìṣẹ̀ṣe wọn níbẹ̀ látara ìjà tí wọ́n fẹ́ dá sílẹ̀ ní kóẹ̀sì ṣùgbọ́n kọmíṣánná wa wọ́n ṣe dáadáa tó nítorí ẹ̀rù ìjà ló ń bà wọ́n pé kíjà ọmọ bà ṣẹlẹ̀ wọ́n sì rò pé káwọn dá ètò ìṣẹ̀ṣe dúró ní ìlú Ìlọrin ṣùgbọ́n wọn ò dá dúró ní ìlú ní gbogbo àgbègbè yòókù ní Kwara State o ṣùgbọ́n a rí i pé wọ́n dá dúró ní ìlú Ìlọrin bọ́ ìlú Ìlọrin jẹ́ ìlú gbogbo wa nítorí pé òun ló jẹ́ olú ìlú fún ìpínlẹ̀ Kwara State so kò lẹ́tọ̀ọ́ kí wọ́n dá wa dúró pé ká má ṣe nǹkan tó yẹ ká ṣe nígbà tí a kì í dí ìran mùsùlùmí lọ́wọ́ pé ká má ṣe ọdún wọn lákòókò ọdún wọn ìgbà tí ẹnìkan wa nínú oníṣẹ́ kì í dí ìran kìrìsìtẹ́nì lọ́wọ́ pé ká má ṣe ọdún wọn lákòókò ọdún wọn táwọn ń ṣe tiwọn kò yẹ kí ẹnìkan lè jẹ́ ẹnìkan lọ pàtàkì jùlọ gẹ́gẹ́ bí òfin hmm, a ò rí òfin kan tó sọ pé ká má ṣe ètò nǹkan wa bó ṣe yẹ ìgbà tí ìran ìṣẹ̀ṣe kì í pààyàn ṣe wọn kì í ṣe àìdá kan ṣe wọn kì í jà níbi ìṣẹ̀ṣe wọn ní àkókò tí wọ́n bá ń ṣe èyí tí wọ́n máa ń ṣe ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ ni tá a sì máa ń dábá tá a máa ń súre rere fún ìlú àti fún oríṣiríṣi àwọn àyè ní irú àyè tí wọ́n bá ti fàyè gba ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n dùn wá púpọ̀ jù pé wọ́n tako ètò ìṣẹ̀ṣe yìí pé ká má ṣe ní ọdún yìí ó da ọkàn wa láàmú díẹ̀ torí pé ọ̀nà tá a fẹ́ gbé gbà láti fi ṣe ìdùnnú àti ṣe àkóso rere fún orílẹ̀-èdè wọn ò fi àyè sílẹ̀ fún ìpínlẹ̀ wa wọn ò fi àyè sílẹ̀ kí a tiẹ̀ ṣe bí a ṣe fẹ́ so àìfi àyè sílẹ̀ fún àwọn ìsúre tó yẹ ká ṣe nínú ìṣẹ̀ṣe yẹn a wá jòkóó a pera wa jọ pé ó dáa kí kálukú lọ ṣe ní ìlú jìlú hmm, ìdí nìyẹn tí a ṣe wá ń ṣe ní ìlú jìlú so a ní àwọn oríṣiríṣi ẹgbẹ́ ṣùgbọ́n nínú ẹgbẹ́ babaláwo ìpínlẹ̀ Kwara àwa ni babaláwo ló jẹ́ àwọn olórí fún gbogbo oníṣẹ̀ṣe pátápátá tó yẹ pé tí kò bá tì sí tiwọn níbi ọ̀rọ̀ ètò ìṣẹ̀ṣe wọn kì í mọ̀ ṣe hmm, ohun tí wọn ò fi ní ṣìṣe tí wọn ò fi ní sí ẹsẹ̀ gbé eh, ní àwùjọ gẹ́gẹ́ bí àwọn olórìṣà yòókù ẹ̀tọ́ babaláwo ni ká tọ́ wọn sọ́nà kan yìí fi ọ̀nà hàn èyí ni a ṣètò tá a fi pa náà rẹ̀ pé kán jẹ́ ká dá dúró báyìí ká má ṣe é ní ìlú Ìlọrin mọ́ o ká ṣe é ní ìlú Jìlú ìdí tá a ti wá ṣe nílùú Jìlú nìyẹn ó tá à ń ṣe níbi ilé ni nìyẹn ọdún ìṣẹ̀ṣe. ní ọdún bóyá two thousand and nineteen ni gọ́vnà Abdulrahman wọlé eh, wọ́n ṣètò platform kan nígbà yẹn kalẹ̀ fún ènìyàn láti sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà yẹn so mo kọ ìwé síbẹ̀ mo kọ̀wé síbẹ̀ wọ́n dẹ̀ dá mi lóhùn ní platform yẹn pé òkè pé wọ́n ti gbọ́ so wọ́n fún mi lésì gbà náà lórí pé kán fáwọn náà ní àǹfààní láti ní ọdún ìṣẹ̀ṣe nígbà yẹn àsọ síbẹ̀ torí pé ó jẹ́ àjọsọ wa like inú ẹgbẹ́ ńlá kan bẹ tá à ń pè ní àsádìk ẹgbẹ́ àsádìk yìí ló jẹ́ olórí tó jẹ́ ààbò ẹgbẹ́ fún gbogbo ẹgbẹ́ ọ̀brẹ́là fún gbogbo ẹgbẹ́ ààbò fún gbogbo ẹgbẹ́ ìṣẹ̀ṣe àgbáyé pátápátá níbikíbi kódà dé gbogbo ìlú òyìnbó ńgbà náà so di òní yìí mo dẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn àgbà ẹgbẹ́ yẹn ní ìpínlẹ̀ Kwara State tí kò sí ẹnìkankan meju ju èmi lọ ní Kwara State nínú àwọn àgbà ẹgbẹ́ a àwọn èèyàn tí wọ́n yàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mọ̀ jẹ́ àwọn tó mọ̀ dìbò so gẹ́gẹ́ bí èyí mo rí i pé nínú ọ̀rọ̀ tá sọ a ò tí ì rí ìgbésẹ̀ kankan gbé a tún wá ní ká ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a gbé ìgbésẹ̀ yẹn náà bákan náà wọn ò tí ì gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀ láti sọ pé bóyá ká ṣe wọn ò tẹ̀ fún wa láǹfààní ṣùgbọ́n à ń rọ̀ wọ́n àwọn ìjọba wa àti gbogbo àwọn honourables pẹ̀lú gómìnà wa àwọn commissioners náà honourable commissioners a rọ̀ wọ́n pé kán jọ́ kán dákun dábọ̀ kán jẹ́ kí ètò gbogbo kó lọ lẹ́tọ̀ọ́ kí ó má bàa dàbí ìgbà pé à ń fi agbára rẹ àwọn ẹnìkan jẹ lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan tí wọ́n bá fún wa náà ní ààyè yìí ó dára púpọ̀ jù tí wọ́n bá rí fún wa ní ọjọ́ ìṣẹ̀ṣe tiwa náà kán bá wa ṣe bẹ́ẹ̀ yóò dùn mọ́ wa gidigidi a ó sì rí i pé wọ́n ń ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n nígbà tí wọn bá ti ṣe eléyìí a ó máa ro ọ̀rọ̀ lódì wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ kí Olódùmarè ràn wọ́n lọ́wọ́